الأمثال ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأمر ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ìbádọ́là ẹ̀yẹ rúṣọ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala kìí gba ẹnìkan mú nígbà mú jẹ níyà rẹ̀ àyàfẹ́ni tó bá dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn làwọn á lè má dá yìí o lórí kọ́lọ́run máa mú wa ajá sí pa nídìí àwọn mọ̀kẹ́fẹ́rọ́ ti dúró àwọn ohun tó ṣe wípé wọn máa fa àwọn ẹsẹ̀ wa rẹ ìyẹn wà á túmọ̀ pé ká fi gbára lé ká lọ pé sájà máa tẹ̀lé àwọn kó tínú ojú ọ̀pá rẹ gbáwọn èyí dá ṣe kọ́lọ́wọn bá fi gbà wá lẹ́rú òfin bá ní parẹ́ a nídi àwọn nǹkan tó ṣe wípé a gbà mú tí ó jẹ́ ìparẹ́ ẹsẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala mú àwọn oríṣiríṣi ewu tó lè pa ẹsẹ̀ rẹ̀ wá kó wọn náà lọ́kọ̀ náà bẹ́ẹ̀ ni ó dé wà nínú súnà nínú sọlá rẹ̀ sọlá bẹ́ẹ̀. ọlọ́run tí ó yẹ wá pé àlìdí ìmọ̀ọ́nù wọlé amọ́lù sọ́ọ̀lẹ̀ ọwọ́ àánú tọ́lọ́run lè fi pa ẹsẹ̀ rẹ̀ fún ni. ọlọ́run ọba subhanahu wa ta'ala olùwàlẹ́dínà àmọ́nù wà ámìlù sọ́ọ̀lẹ̀ hàt wà ámọ́nù bímọ kabbara anhum sayyi'atihim wa aslaha balahum. ọlọ́run ní àwọn tí wọ́n nígbàgbọ́ lódodo wọ́n tún ṣiṣẹ́ dáadáa wọ́n tún wá nígbàgbọ́ tí wọ́n dá aṣọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wa sallam tó sì já sí wípé òdodo ní nǹkan yẹn lọ́dọ̀ ọlọ́run ọba bá ṣẹ̀dá kabbara anhum sayyi'atihim irúfẹ́ àwọn ènìyàn ọlọ́run pa àwọn ẹ̀ṣẹ̀ wọn rí àwọn àti wọn ọlọ́run pa rẹ̀ wọ́n á ti làkàkà láwọn ìgbẹ̀yìn wọn ọlọ́run lẹ́sìn máa ṣàtúnṣe rẹ̀. nínú àwọn ọmọ ẹgbẹ́ lè pa ẹsẹ̀ rẹ̀ òun náà ní asọ́lá ẹja tẹ̀lámọ́nù wa àti zaka àwọn tí zaka wó wa ká máa yọ lẹ́yìn náà ní gbígba àwọn àrùn tí ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba sọ̀kánà wọ̀ tààlà ń sọ fún àwọn nàbí ìlú méjìlá ìgbéla yìí ni akọ́mọ̀tòrò sọ́lá tẹ ẹ bá kírun wà á fẹ́yìn tó ló dàgá tẹ ẹ fi ọ́ dàgá wà á mọ́ tó ìró tẹ ẹ tó nígbàgbọ́ sáwọn ọ̀rẹ́ ń tẹ̀ mí wà á zàrú lóòrùn ẹ tó wá sátìlẹ́yìn fún wọn wà á sọ̀rọ̀ ní tuntun lọ àkọ́rẹ́dọ̀ àtàlà ẹ tó wá mẹ́wọ́ tó dọ̀nà ọlọ́ọ̀ba tàníyàn tó dáa tàníyàn tó dáa ọlọ́run ní làwọn kẹfìrọ́ ní à ń tún sẹ́yìn àdìgbò àdì máa pa àwọn ẹgbẹ́ àìdá yìí máa pa rẹ wọ́n là ó ti fi lànà ẹgbẹ́ ìdájọ́rì ní kàfíà yàtá àti pé máa jẹ́ òun ìwọ ní àwọn àdìjẹ́jẹ́ tó ti kó tó ń pẹ̀ lábẹ́rẹ́ eléyìí wà lọ́sà tó nàìjíríà ayẹlẹ́ ìdìbìlà nínú àwọn ọ̀gá tí máa ń jẹ́ kẹ́kẹ́ parẹ́ ọ̀hún náà ní asàkùwà ìbẹ̀rù ọlọ́run ọlọ́run èyí tó fi kóhun náà ni wọn lọ́dá lórí ti fi àti ọlọ́run àti pé má fi ọlọ́run fi yẹn bá sí nínú bẹ́tẹ̀ mi ìgbà rẹ̀ ni. ọlọ́run náà tó hàn ní ibi dáàbì wọn tó bá àwọn wọn lè ń àti wọn ولو ادخلنهم جنات ولو ادخلنهم جنات النعيم حقيقة حاكم هو على جنة رجال جنة المدينة إلي وأنا واجدة آيات الصفات bákan náà ajọ́lé wa ẹgbẹ́ kò fẹ́ títí kẹsẹ̀ parẹ́ ọ̀hún náà ní àlejò jọ̀rọ̀ àwọn ọ̀gá ti dé adàkọ̀ yìí pé ìdíra tó ti di jọ́ òfin dàlùmí tẹ́lẹ̀ wọn ti rẹ́pẹ̀tì dáadáa àwọn tó ti ń jò ní nwere pẹ̀pẹ̀ wọn rẹ̀ ọlọ́run ní kọlẹ̀ bí ní àjárò wa tó ń pè é ní ti yarí àwọn tí wọ́n fi àyè fẹ́sí hàn ti àyè lẹ̀ wọ́n tún mọ jáde kó lè wọn wà lóòrùn fi ìṣẹ̀lẹ̀ wọ́n ti tún wọn lórí èdè ní ọlọ́run ọ̀pọ̀ ọ̀tàlù wọ́n jà nítorí máa fa àwọn àìdá wọn rẹ́pọ̀ fún wọn wọ́n làwọn lè fi lánàá wọn ìtẹ̀lá ti ń dájọ́ rí èmi àti àyàtà máa dẹ̀ wọ́n wà lẹ́sẹ̀ náà ó ti kó dọ̀ọ̀mà àti abẹ́ rẹ̀ eléyìí wà dáhùn ìmọ̀ràn àyà one ninety five nínú ohun tó lè dé parẹ́ ọ̀hún náà ní ìmọ̀ àti sádàkà kéèyàn ṣe láti pamọ́ ẹ̀ wà fún dálága. ọmọ adé làbúrò ọmọ ẹgbẹ́ tó lò sọ̀dà tẹ ẹ bá ti sàárà àfẹ wájú fún hàn ẹ rẹ mọ́ńdàlá sàárà àfẹ ọba tẹ dàbí wọn yóò tó tẹ ẹ bá wà fi pa wẹ́wẹ́ wọ́n tún tó àlùkò kọ̀ọ̀rọ̀ wọ́n fi pa wọn ìyẹn ló fi ń lórí fún yín jùlọ yóò bí ajé ó lè wà wípé adékọ́ owó tó lè jẹ́ kẹ́kẹ́ parí òun náà ní òdodo kéèyàn tu tún gba ẹni tó mú dodo wá lódodo sí àtẹ́gbẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tó sọ́wọ́ ìdí wọn lẹ́ni ìjà aláfẹ́sọ̀fẹ́ fi wọ́n tọ́ da kọ́ọ̀bẹ́ ẹni tó mú òdodo wá wọ́n tọ́ da kọ́ọ̀bẹ́ tọ́wọ́ á tún gba òdodo náà lọ ọlọ́run tẹ̀rù bí àwọn ẹni ẹ̀wò lẹ́yìn àti kàwọn ọmọ ẹ̀wò kàwọn ọmọ àwọn ẹgbẹ́ ń bẹ̀rù ọlọ́run ọba láàrùn láyẹ̀ ṣe ìlú gbogbo nǹkan bá fẹ́ rí lọ́dọ̀ àtẹ̀dá wọn wọ́n àjọ̀rọ̀ bí ìtọ́jà ni ó mọ́ mi lọ. ilé ìwà sọ fún túmọ̀ àyà tàbí fọ́ọ̀tù tàbí fáyọ̀. bákan náà kéèyàn tó máa lé sí nínú ìmọ̀ ká má gbàgbé pé wọ́n ti jẹ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn ẹni tó wà lórí ìlànà níbi sọ̀lá àtẹ̀sọ́lá tó kó jọ lórí òṣìṣọ́ yìí. ìwọ̀n ti jẹ́ ìmọ̀ ọ̀hún náà ni wọ́n tó ti fi á ní lẹ́nu àtìsọ́ jáde. àtúwà torí kí ara ti lórí ẹ̀

ليزدادوا إيمانهم مع إيمانهم kí wọ́n lè lé sí nígbà tó pẹ̀lú nígbà tó tọ́ sí tẹ́lẹ̀ níparí àyà yẹn àyà yóò tún abẹ́rẹ́ lẹ́yìn rẹ̀ sọ́yìn pé yóò lè fi la ẹ̀yìnbókùnmí ní ilẹ̀ wáyé mọ́kùnmí náà ti gẹ̀ẹ́nà ti ń sájèrè ní ìtàkùnlẹ̀ náà kọ́ọ̀lì ní ilẹ̀ bí i ha. ọlọ́run ti bẹ́ẹ̀ láti lè mú àwọn nígbà tó lọ́kùnrin àti lóbìnrin wà ní tẹ́tẹ̀ tó lọ́kùnrin àlẹ́ rẹ̀ tó tún bá tẹ́tẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ويكفر عنهم سيئاتهم كل في فائدة أيضا ما قل في فائدة عباد الله أيام الله كما قال إذا الإيمان أتدلى إن الله ما في فسد منه إن الله ما في فسد ولا التوبة النصوح يرونك وعدا إذا تقول يا سيدي pẹ̀lú ẹ̀ kí èsì ìtúbà tí kúlógún kèése tó bá ti kó lóko ìyẹn ló wò ṣe mọ́ ọ̀dẹ̀ pàtì tẹ̀mí tẹ̀mí tọ́ka tọ́ka kì pé parọ́ lórí sáwà yẹn ẹ má jẹ́ àgbàjọ ọ̀rọ̀ ọ̀rọ̀ sùpánù ọ̀dà ara nínú ọ̀sùn آية لا تجار الله سبحانه وتعالى يقول يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة ẹ̀rọ ọlọ́run

الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه جميعا عباد الله اتقوا الله رضا وكافئا قائدا رسول الله وسلم àwọn náà ń gbọ́dọ̀ ya ìyá àti ìwọ̀nba wà dáru ya ṣẹlẹ̀ ìtàlá láti ìwé ìwọ̀nba ọ̀hán wọ́pọ̀ àlà ìṣẹ̀ ìpàdé rẹ̀. nínú àwọn ẹ̀ka ẹ̀ka tẹ̀lé kíláàsì lábẹ́ ọdún ìyá ọjà ní ẹ̀ka lè wí nígbà ọ̀gbọ́n nígbà mẹ́wàá láàárọ̀ àti ní ìrọ̀lẹ́. nínú ládàbọ̀ gbàgbé yẹn la gbà lórí ẹ̀ òun ni wọ́n fa àtúnṣe kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ kó òkú yẹn kí òkú sí náà. عدوان حبيبي أبي هريرة رضي الله تعالى عنه nínú sọ́tà àwọn ilẹ̀ tó ń gbélé kàtẹ́rẹ́ àtàwọn nínú mẹ́fẹ́ ìmọ̀láwọn abala fún nínú sọ́tà àwọn ilẹ̀ tó ń gbélé ńpa ìtẹ́rẹ́ àti kíláàsì mẹ́fẹ́ kéèyàn ṣe ìkàntòrí ìmọ̀lá nínú sọ́tà àwọn ilẹ̀ tó ń gbélé ńpa ìtẹ́rẹ́ kéèyàn ṣe bí رضي الله تعالى عنه قلت رب الله صلى الله عليه وسلم فرارهم وأتبع السجلة الحسنة تمسها máa fi dáadáa tẹ̀lé ìdáná ọba ṣe tó bá dẹ̀ ti ti bẹ́ẹ̀ dáadáa yẹn ọ̀pá ìdá rẹ̀ nínú tí bá ń pẹ̀sẹ̀ lẹ́nu sọ́nà òun ti fi dáàbò ìwòrò ó ti wá sí adé náà kí yẹn ti àlọ́ alákòóso pérépéré ọ̀tọ̀ ló lẹ́nu sọ́nà tí yẹn bá sọ̀rọ̀ akọ́gbẹ́nu lórí ẹlẹ́gbẹ́lá lẹ́yìn rẹ̀ àkókò ìrànlọ́yìn lórí ẹ̀ nínú tí bá ń pẹ̀sẹ̀ lẹ́yìn. nínú tó bá tún gbẹ̀sẹ̀ rẹ fún náà ní ẹ̀ka ẹ̀rí pa sọ bí ẹ̀ka ilé yẹn náà tẹ́lẹ̀ kí ẹ máa pè ọ́n nítorí pé ẹni tó bá pè ọ́n nìyí ibi tó mú ẹ bá dé bó mú ẹ bá ti lọ sí gbogbo àwọn tó bá sọ yẹn pátá èèyàn ni àlùjọ tó ní ọlọ́run máa fi sábà bí yẹn gbẹ̀sẹ̀ rẹ rẹ fún wà ní hadith ìbára mi àlù rẹ nínú wọn tún gbẹ̀sẹ̀ rẹ wọn lò sábà àtúntàgà kí wọ́n pè ọ́n sábà tẹnu dání káwọn ẹ̀ máa sọ̀rọ̀ inú tọ́lá wọn bá ń lo òkùnfà rẹ̀ pẹ́tẹ̀rẹ́ ni ọwọ́ àná àdéhùn ọmọ rà àdéhùn sáájú bẹ́ẹ̀. inú òkùnfà tẹ́tẹ̀ bí parẹ́ òun náà ni wọ́n ti wé lọ́sọ̀lá ìmọ̀ rẹ̀ lọ kírun àrèkọ́ wa ń tẹ̀sọ̀ sí ẹ̀bá ṣe ká tó wà fún un ládá sí ìyọba wọ́n pa ẹ̀rẹ̀ fún ẹ̀rẹ̀ ẹ̀bá ti fi gbèsè ẹ̀rẹ̀ wá wá lórí tó ti fẹ́ lọ kírun wá náà pàdé لما ذكرت الصلوات الخمس أن رمضان كرمضان كفارة لما بينهن إلى كل من ìparí ẹsẹ̀ ní máa ń jẹ́ gbogbo ohun mẹ́ láàrin ọ ọ̀kadùnlá méjì gbọ́dúnlá ilé ọ̀run gbogbo àkókò tó mẹ́ láàrin àdúgbò àgbá ilé rẹ̀ ọlọ́run máa fi pẹ̀sẹ̀ rẹ̀ lẹ̀. inú tó máa ń pẹ̀sẹ̀ rẹ̀ wọn ni sọ̀rọ̀ wá sí sábà wò inú nẹ́fílà ọwọ́ àmẹ́wò ẹ̀rí adébẹ̀tò láàrín sọ́lá ń rọ̀ mọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ rọ́pẹ́ ní sàwọ́ ọ̀dọ̀wọ́ rẹ̀ ìmọ̀ àpọ̀ ní ìmọ̀ àpọ̀ ní mẹ́lẹ̀ nẹ́bílà ní jẹ́lẹ̀ nínú ládàtà nẹ́bílà láti láwọn ọ̀pẹ́ ní ọgbà òun náà ní bí ọlọ́run pa nínú rẹ̀ nínú tí máa ń bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ní láti nẹ́bílà lóru gbogbo alákùnbárọ̀ yìí lẹ́gbẹ́ tá a bá ti sùn báyìí ìpàdé fún dàárọ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ lórí kábùbà ń jàmá àdébí sọlọ́lọ́ àdébọ́lá nínú àdébí àdébí àbíkọ́lá àdébí àbíkọ́lá àdébí àbíkọ́lá àdébí àbíkọ́lá ìmá ti lẹ́sìn àlórí ọ̀rọ̀ ọ̀yọ́ fàníkùnrin ọ̀dọ́kùnrin sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìṣe sí àwọn tó ṣáájú àwọn ẹni rẹ lọ́dún ṣáájú yìí àwọn tó máa ń lẹ́sìn àlórí wọ́n wọ ọ̀pọ̀lọpọ̀ tó ṣe la ọ̀pẹ̀lú ewu lẹ́yìn àti ibi ìtẹ̀lé ọlọ́run lẹ́bi túmọ̀ ọlọ́run bákan náà wọ́n mú kàgbé ọ̀tún ṣe ṣèyí à inú tí ọlọ́run bá fi pa ìdá inú lọ́nà ọ̀la ní pẹ̀sẹ̀ rẹ̀ ó ti rìn lẹ́nu súnà ọlọ́run sọ̀rọ̀ ìlúwa ìmọ̀ akẹ́rọ̀ ìlúwa adébísọ̀lá ìlúwa lọ́gbẹ́ ní ọláwẹ̀ ọwọ́ àlọ́ ìlúwa ó kí ọ̀rọ̀ ó fi ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ ti máa dé júmọ̀ ìwà náà máa ń kẹ́kọ̀ọ́ ẹ̀dá pẹ̀lú ayé padà sọ̀rọ̀ ẹni orí gbàgbà bẹ̀rẹ̀ fún pẹ̀lẹ́ kìíní wọn tó dé lọ́dẹ̀ sí ní táìpù tó ti pé wọ́n máa ń kí júmọ̀ wọ́n máa ń bẹ̀rẹ̀ fótúrà ẹ má jẹ́ àjọ àti pé mọ̀lẹ́kà ti máa ń kọ́ ọ wá ọba tètè pé kan ló sẹ́lá ọba ìtọ́ fẹ́ bẹ̀rẹ̀ tó bá wọn ní kọ́ ọba ìtọ́ wa. àwọn kan wá sọ pé pé ó àgbàlagbà júmọ̀ àti òṣèlú júmọ̀ wọn ni wọn máa lẹ ẹyẹ lébi mọ wọn ò ní kọ́ ọkọ rẹ̀. ìtọ́jú àwọn mọ̀lẹ́kà yẹn ni onífẹ́kẹ́ nìkẹ́ ti kọ́ ọba àwọn ẹ̀fẹ́ fẹ́ kọ́ ọ̀tún ọlọ́gbẹ̀rẹ̀ gẹ́gẹ́ tí ò níye ọba àtúgbé ọ̀sán àti lọ́rẹ́ títí tí ẹ̀ ìdílé ọmọ ẹni ẹ wá dákẹ́ ọwá dákẹ́ kí lè máa ọwá kẹ́rù pẹ̀lú lè máa mú wọ́n sí mọ́ rẹ̀ sí àmì kọ́dà èyí ò

wala wasọ àbá ìgbádùn wala ham àti ìbànújẹ́ ní ọmọ agbègbè wala ham àtẹ̀tọ́ ọ̀kan wala hàdà àti ìtùtà àti kàṣíṣọ́rùjà ṣé lórí nǹkan tí máa ń gbóyè ìṣáàtù hà ẹ̀gbọ́n ni o ìgò ni o ìtò ni o kéwàá ti mọ́ bọ̀bọ̀ rẹ̀ kẹ ìparẹ́ ẹ̀sẹ̀ ọba àdúgbò àbẹ́sọ̀ wà lọ́sẹ̀ tẹ̀wọ́ ìdílé yẹn ọ̀sẹ̀ lẹ̀ ọba rẹ̀ kò kàn yẹn lọ fún yẹn òní ṣẹlẹ̀ tó ló bá gbòdòdó bẹ́ẹ̀ ẹ̀là kápárọ̀ lọ́rùn ní abẹ́ ìgbàlọ́yà àti báwọn ọba fi parẹ́ fún nínú àwọn àtúnṣe rẹ̀ lórí ní. eléyìí ti hàbí ìdàgbé sáyẹn lè sọ lórí àjàgbé ìwé ọ̀rọ̀ lọ́rọ̀ láàrín. inú tọ́lá ọba fi fẹ̀sẹ̀ rẹ fún mi wọn náà ní kí ẹ kó pa níbi irú rẹ o ìbátan tó kù lára àti ìkéwòn tó kù lára ọwọ́ àwọn àdéhùn àgbẹ̀rọ̀ ọ̀gbìn bẹ́ẹ̀ nínú gbé tí máa báyìí pẹ̀lú ọ̀rọ̀ àti mọ́tà kọ̀ọ̀ ìmáàmù sàrà ọ̀rẹ́ àtúndó wa. ẹ̀rẹ̀ ilé abẹ́rẹ́ àtúndọ́dà kan ní ìjọba sílẹ̀. tọ́jà kan wá lábìlì òfin sọ́dẹ̀ gbogbo bí náà láti lé àtọ́ mọ́ ọ̀gbìn ká. lórí sọ̀dá sílẹ̀ sọ̀dá àti ìṣe ọkọ pa ti bẹ̀rẹ̀ ní ọlọ ìyẹn tí yẹ kalẹ̀ nítorí pé ta bá ń sọ̀rọ̀ pé ẹni gbàgbọ́ ẹni gbàgbọ́ àpẹẹrẹ fún làwọn yẹn bá ń pè ó ayọ̀gà àdìní àdìní tọ́lá ètò ìjẹ owó jáde báyìí àbára alùpàá mọ́ ọ̀rẹ́ yìí ṣùgbọ́n mi ló ti jẹ́ pé lóṣù kan lódodo ìgbàgbọ́ yẹn dẹ́nu ìfẹ́ yẹn dẹ́nu ìyẹn wà fún ìgbà jáde sọ́dá bọ̀ sàárà adéṣọ́lá àtàlájú rẹ̀ pé ó tún bí wọn kọ́ sí ìta. Ima m'a ń bá tòṣe bó ní ṣe máa ń ba rẹ̀ àti ọ̀pá ní ìfọ̀ àmì rẹ̀ nínú tọ́lọ́run ní pẹ̀lẹ́ rẹ̀ ọlọ́run tó bá ní mú dáyé àwọn olùkọ́ba tó ní kú òun ní kí ẹ lọ sí kájí ẹni tí ẹni tí àti ẹni lọ sí kájí táwọn kọ́ jẹ́ hájì ló ti dáadáa nínú àti bájú sọláṣọláṣọ fẹ́ lọ́la ti hajj dáadáa wọ̀lámúyàmùtò wọ̀lámúyàmùtò kò jáde kó ló ń tẹ̀ láti ọlọ́run kò lè ti balabala yóò bá padà báyìí kàyọ́ ó fi wá yàrá tó lọ á padà bí jọ́sí ààrẹ fẹ́fẹ́ mú lọ. àtẹ́lẹ́ ọ̀gẹ́dẹ̀ fi parẹ́ ọ̀hún náà ní kí ẹ lọ sí hajj gbogbo adájú sí ọlọ́run lápá ní kájú nínú ọdún máa ń pẹ̀tẹ̀lẹ̀ òun náà ní ìrẹsì ọlọ́run ọdún pààlù nínú ọdún pẹ̀tẹ̀lẹ̀ òun ní kéèyàn fún ọ̀yàn lómi àbí kéèyàn fún ẹ̀dá ọlọ́run lómi nígbà tó bẹ̀yẹ lágbára ẹ má jẹ́ àgbàdo arákùnrin náà tani bisola bisola mu alaye rẹ wọn bọlá àti ìgbà bẹ́ẹ̀ ní ẹrú lọ obìnrin ajá kan ni ẹ ògbẹ ti ṣe tiẹ̀ ah òun lè fẹ́ fún mi irú nǹkan tó gbẹ bí lọ́ba ti ajá yìí ó ti wọ́n lóṣù lẹ́ lọ́ba lọ fi bàtà lórí kúrò ọlọ́run ti kúrò yìí gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ pátá ọlọ́run bá pa rẹ̀ láti bẹ̀rẹ̀ nínú ojú máa ń pẹ̀sẹ̀ rẹ̀ wọ́n ti máa kọ́ rẹ̀ ní lọ́wọ́ ọkàn lẹ́kọ̀ọ́ ilé tí bá ti jọ pé mo lọ́la ta abẹ́ gbẹ́jú wáyé àwọn akérò rẹ̀ ọwọ́ àpọ̀ sẹ́gẹ̀ sàlámà lè ẹgbẹ́ òsì ọkọ̀ sẹ́yìn ọba ọwọ́ àpà ọba ọ ìwọ̀n tó wà nínú súnlẹ̀ ní pé tí ìyẹn bá pàdé ara ẹni ó ti wà ló làdà àwọn ọ̀sán má bàjẹ́ wọ́n jọ lọ wà mẹ́rin wọ́n bá pàdé ara wọn ni wọ́n bá ń para wọn lọ́wọ́ ẹ bá jà pé kiri yẹn tẹ́ra wọn tọ́ba tẹ̀ ní mẹ́tìkẹ́ ti àjòlé òun tó máa ń tó mọ́ra wọn lọ́rùn ẹ lọ pé ẹ̀já àti súnlẹ̀ ẹ dàkú dá pàdé ara wa tẹ̀sílẹ̀ ẹ̀já àti súnlẹ̀ ọ̀hún tó mẹ́tìkẹ́ ẹni tó bí ẹgbẹ́ o bí ẹ bá ń sàdúrọ̀ làásù mọ́ra ẹni lọ́rùn bí ẹ bá pàdé ara ẹni nìyẹn mọ́ra ẹni lọ́wọ́ nínú òkú pàṣẹ ẹsẹ̀ mi parẹ́ lẹ́nu rẹ̀ wà tó lu àná àdìsí ìmẹ̀sára ọ̀rọ̀ àmì lọ́jọ́ ọ̀rọ̀ àmì. nínú tí máa ń pẹ̀sẹ̀ rẹ̀ olóyè ṣẹ́yìn ìpínlẹ̀ ìsìlá kéèyàn ti kéyìn sẹ́yìn kò sí orí lórí sẹ́yìn kí wọ́n fọ́lọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ wọn nínú kẹfẹ́ làwọn bá fi kẹsẹ̀ rẹ lọ́wọ́ wọn tó wá ní hadithi àdìgbò ọ̀dọ̀ lọ́wọ́ gbàlá nínú ọdún tí máa ń tó tó bá fi kẹsẹ̀ rẹ wọlé tó àwọn olùkàfàrà ti máa ń tó àdúrà tá a máa ń ṣe ẹgbẹ́ olóhùn wà fún náà ní pé gbogbo lápò àtọ́gbọ́n lé ẹ̀ lábàdún ní ilé ẹjọ́ kò sí ọlọ́wà tó bá rẹ̀ wọn lè sùn hàn lọ́wọ́ wọn hàmdí láti ṣàdùn àlùlá ìlà àdìlà àti àtẹ̀kùrọ̀ àtọ̀wé nínú ìgbà tí ọlọ́wà bá ń bẹ̀rẹ̀ nínú ọ̀sán bá wọn tí máa ń pẹ̀sẹ̀ lọ́wọ́ ìgbà sọ́lá tó àdàtẹ̀lé ọlọ́lọ́ ìmá àtàlá tó pàṣẹ tó wà. Pápá jùlọ ní ọdún wa, atọ́lọ́pọ̀ ọ̀dẹ́ àtàlá tù. Òun ni sọ̀rọ̀ àpò ìrọ̀lẹ́ ìdí ìyàtà mi bẹ̀rẹ̀ fún bá wa. Nítorí pé sàtáyà àtàlá tó sọ̀ balẹ̀, àdébìsọ̀lá àtàlá tó sàlàyé rẹ̀. يقول لهم صلاة الإبراهيمية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد àsàlátù ni àti gbogbo orí tó ti di kọ yóò yóò ka ní ìbú wa fẹ ẹ ẹ nínú àsàlátù náà lórí ìgbà àtúntò ọwọ́ tó ń lórí ìmọ̀ Ahmed rọ̀bì ọ̀lọ́ òbítí ọlọ́pàá ẹni tí máa wà báyìí ọwọ́ agbábọ látọ̀dọ̀ àtẹ̀dẹ́ ọwọ́ ni ọ̀nkọ́sọ àlẹ́ ìtàmínú mọ̀lúmọ́tò tọ́lá ẹ̀dá ẹni ọba ti àgbàlá tó lè wúlò rírọ oríṣi nígbà yóò tó lè ka wà lọ́jọ́ sọlá tó lọ́wọ́ níbí ìyá ẹ̀ ọwọ́ àtẹ̀yẹ wúlò kan tó lè nẹ́bí àgbàlá ọ̀hún lẹ́rù bí ha àgbà àgbàlẹ́ nínú àwọn ọjọ́ rẹ ní o ọmọ ẹgbẹ́ sẹ́kọ̀ọ́ ti bá ti ilé yóò lè lọ sí yà á lè kiri ọ̀gá lórí àwọn ọ̀gbẹ̀ òun tá àti ọ̀pọ̀ láti gbọ̀rọ̀ ìbí yà ẹ̀ òun ti ń gbọ́ ọ̀sálámà ló ń jù lọ. Olùkòkò mi mi ìdí ọba sálámà báyìí wí fún ìdí ọba rí. Sáré. Sísọ́lá wọn fẹ́ fi sọ báyìí. Ìyẹn máa ń farabalẹ̀ rí ni. Kódà ẹni tí ọkọ̀ sábà àwọn sọ̀hábà nínú àwọn sọ̀hábì ìyá dáadáa rẹ̀ tí wọ́n jẹ́ ìyá fún ṣé ọlọ́run. Rọ̀bì ọlọ́run àìní àkókò àìmọ̀lì tó ìpín wọn mọ sálámà yẹn sá. Kí ló fà kéé ṣe pé wọn mọ sábẹ́ àwọn ohun ọ̀hún jíjì. amúhùn òṣìṣẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba mi jálẹ̀ pàmà jù bá mi. torí wọn bá fẹ́ sára wọn báyìí wọn mi sàlámù láàyè mo tó omi ni ẹ ẹ̀rí pé kí ni ẹ̀sìn ẹ̀ dàbí ìyá yìí nínú àwọn

ọjọ́ ìgbẹ́ni máa ń ba nínú jẹ́ púpọ̀ jù fún mẹ́rin bẹ́ẹ̀ mọ̀ ọdún mẹ́rin lọ ọ̀rùn pè wọ́n lọ́ àyè òkúrú mùsùlùmí kọ́ ọ̀rùn ọ̀rùn pè ó ti máa ń bẹ̀rẹ̀ mùsùlùmí kí mùsùlùmí máa bọ̀ sálámọ̀ta sáré sáré ọ̀ sálámọ̀ bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ mú yìí tó nípa bẹ́ẹ̀ tí sàmàlà tó máa tẹ̀lé sọ láàrin ọ̀sán láti ìwé ẹ̀mí lẹ́sẹ̀ látàlá wọ́n pa ìdá mẹ́wàá rẹ̀ kú wọ́n fi tó ipò rẹ̀ dálẹ̀ mẹ́wàá lẹ́yìn ìgbà yẹn ọlọ́run tó wá gba ọdún bí àtàlá ní ìpàdà tó nẹ̀ ìkẹta ọtọrọ fàdínẹ́lì kọlá jẹ́ tiẹ̀ náà ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وإلى صراطك الرحمن Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.